alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ lọ́n atọ́rọ ìkẹ́ àtìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́wọ́n ba a tún máa tẹ̀síwájú níbi tí a bá ọ̀rọ̀ dé níjókòó ètò síwájú yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí à ń sọ nípa àwọn tó jẹ́ orígun àbí ìpìlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà lè tó ti pé ńlọ gbé ìmánì ńlọ gbé dání ìgbọ́lọ́wọ́ bá gbọ́ ìnígbàgbọ́ sáwọn màláíkà ìnígbàgbọ́ sáwọn òjíṣẹ́ àwọn tírà Ọlọ́run bá ká nígbàgbọ́ sí i ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ká nígbàgbọ́ sí i kádàrá àyànmọ́ àkọọ́lẹ̀ ká nígbàgbọ́ sáwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ̀rí rẹ̀ àti mú wa yálà nínú tírà Ọlọ́run tàbí nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam níjòkó tòní lágbára ọlọ́run ba àníká gbọ́ lọ́n gbọ́ ká gba àwọn màláìka gbọ́ bó o là á ṣe gbọ́ lọ́run ọba gbọ́ irú ìgbàgbọ́ wo ló yẹ kémi àti yín ká ní nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́mìnì mọ́mìnì ẹni tó ní ìmánì bó o ní ìmánì rẹ̀ báwo ló ṣe ẹ̀kọ́ wà bó o là á ṣe gbọ́ lọ́run ọba gbọ́ ilé ìjẹun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ níjòkó tòní lágbára lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ jẹ́ kó sọ nípa kíni tí ń jẹ́ al-imanu billahi gangan al-imanu billahi báwọn kan náà àfa bí wọ́n ṣe sọ wọ́n ní yaani al-i'tiqad al-jazima bi anna allaha rabbu kulli shay'in wa malikuhu wa annahu al-khaliqu wahda al-mudabbiru lil-kawni kulli wa بالعبادة وحده لا شريك له وأن كل معبود سواه فهو باطل وعبادته باطلة àwọn kan wí báwọn ntí àwọn wíwọn nǹkan mẹ́ta ńlọkọ́nù ẹ wá jẹ́ kí mi wá bẹ̀rẹ̀ wípé tá a bá ń sọ nípa ìnígbàgbọ́ sọ́nà ọba subhanahu wa ta'ala mẹ́rin la gbọ́dọ̀ kó tira nǹkan aláwọ̀kọ́ ni pé al-imanu bi wujudihi à ń láti nígbàgbọ́ pé ọlọ́run ọba yìí subhanahu wa ta'ala ọba tí ń bẹ ńlọlọ́run ọba lẹ́yìn tá a bá nígbàgbọ́ ọlọ́run ọba yìí ọba tí ń bẹ ni a tún wá nígbàgbọ́ wípé a ní gbogbo dídá pátápátá ọlọ́run ọba lọ́ba tó dá gbogbo ẹ̀dá tí ò sẹ́ni kankan tó kún lọ́wọ́ lórí dídá gbogbo àwọn ẹ̀dá látòkè tèèdélẹ̀ a nígbàgbọ́ sí eléyìí náà a tún wá nígbàgbọ́ pé ọlọ́run nìkan lọ́ba tó yẹ ká máa jọ́sìn fún láì ní mọ́rogún mọ́lọ́wọ́ba níbi ìjọsìn wa tá à ń bá ń ṣe. bákan náà lára ń tá a dìkún ìmánì wa ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi àwọn ìròyìn àtàwọn orúkọ èyí tó dáa ọlọ́run ọba yìí ọba tí ò pé méjì lọ́lọ́run ọba ṣe yẹn ni pé a nígbàgbọ́ pé ọlọ́run tí a o ọba tí ń bẹ ni o kì í sọba tó ti kú ni làwa ń sìn o kìí sọba tí ọ̀gbọ́ ńlá wa ń sìn o ọba tó lè dá ńlá wa ń sìn o ọba tó lè pa ọba tó lè jí ni ọba tó lè yé ni ọba tó lè gbé ni gbédépò ọba tó lè já ni wálẹ̀ ńlọba tá à ń sìn o ọ̀kan ṣoṣo lọ́wọ́n ọba níbi àwọn orúkọ àtàwọn ìjọsìn tí ọlọ́wọ́n ọba tí tó ní. ẹ á bẹ̀rẹ̀ láti bí alákọ̀ọ́kọ́ al-imanu bi wujudillahi ta'ala ìnígbàgbọ́ pé ọlọ́wọ́n ọba ọba tí ń bẹ ni bóòlù despite pé àti ẹ̀rí ọlọ́run ọba náà àárí sójú àti a lè gbà pé ọba tí ń bẹ ni ọlọ́run ọba yìí ọba tí ń bẹ ni àwọn nǹkan bíi mẹ́rin ìní ń tọ́ka sí pé ọlọ́run ọba tààlà ọba tí ń bẹ ni nǹkan àkọ́kọ́ àlìfẹ́tọ̀rọ̀ àdámẹ́ oúnjẹ àmọ̀ wípé àà nítòótọ́ ọlọ́run ọba ọ̀nbẹ làákàyè èyí tọ́lọ́run ọba tó fi ta ẹnìkọ̀ọ̀kan wa lọ́rẹ̀ẹ́ Ona náà ń jẹ́ àmọ̀ wípé ọlọ́run ọba ń bẹ o bákan náà àṣẹrìrùn àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tá nínú hadith nínú hadith nínú sunna nínú kitab ona náà ń tọ́ka ó ń ṣe àfimúlẹ̀ pé ọlọ́run ọba yìí ọba ti ń bẹ ni alihisu ìfura máa wá àwọn ń tàn rí nínú ìsẹ̀mí ayé òun ń tọ́ka sí wípé ọlọ́run ọba ń bẹ o ọlọ́run ọba ń bẹ o eléyìí jẹ́ al-iman bi wujudillah ìnígbàgbọ́ pé ọba tí ń bẹ lọ́lọ́run ọba yóò bá bọ̀ wọ́n ní ẹ̀là lọ́rọ̀ bá a bá là kì í yéèyàn aládàámá ọ̀ ń tọ́ka sí wípé ọlọ́run ọba ọba tí ń bẹ ni bó ló ṣe jẹ́ nítorí bẹ́ẹ̀ ni wípé gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá pátápátá mafturan alal iman bi khaliqi nínú àdámọ́ rẹ̀ ni pé yóò nígbàgbọ́ pé ọlọ́run ọba ń bẹ tọ́dá mi o yóò nígbàgbọ́ sí ẹni tọ́dá yóò nígbàgbọ́ sí mingeri sábòkè tẹ̀fìkìrìn láì ní sẹ́ẹ̀ máa ronú láì ní sẹ́ẹ̀ máa ń pẹ́ ẹ wá púrúfù ẹ tàbí ẹ wá kọ́ mi lẹ́kọ̀ọ́ tí fìmọ̀ pọ̀ ọlọ́run ọba ń bẹ láà nínú àdámọ́ gbogbo ẹ̀dá ńlẹ́lẹ́yìí ńlọ́wà òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam anabi ti hadith wípé ma min mawludin illa wa yuladu ala al fa abawahu yuhawidanihi aw yunasiranihi aw yumajisanihi rawahu al-Bukhari yìí òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam jáàmù pé kò sọ́mọ kan tí wọ́n ó bí ọkùnrin ni obìnrin ni dúdú ni funfun ni haúsá yíbò yorùbá kò sọ́mọ kan tí ó wáyé ìlà yúladàlà fitra àfi kí wọ́n ó bí ọmọ náà sórí àdámá rere kí làdámá náà ni pé àdámá pé ọlọ́run nìkan lọ́ba tá a máa sìn àdámà pé ọlọ́run ọba nìkan lọ́ba tá a máa wúlẹ̀ fún àdámà pé ọlọ́run ọba nìkan ilayhil mushtaka wal mafza'un ó nìkan lọ́ba tá a máa ké gbàjarè yìí lọ́ọ́bá ó nìkan lọ́ba tá a máa sá kíjo kíjo lọ́sọ́dọ̀ rẹ̀ àdámà ọ̀nbẹ lára gbogbo ẹ̀dá pátápátá ọkùnrin ni obìnrin ni bó ṣe ń bọ̀ wá sáyé ní gbogbo àdámà yìí ló ti ń tẹ̀lé bọ̀ wá sílẹ̀ ayé fàbàwáwù àwìdá nìyí yẹn ni pé ìpìlẹ̀ gbogbo ọmọ tí ń bọ̀ wá sílé ayé ni pé ọ ń bọ̀ wá sílé ayé láti wá sí ẹ̀sìn àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba ẹ̀sìn Islam ẹ̀sìn Ìsá ẹ̀sìn Musa ẹ̀sìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lórí àdámọ́tọ́lọ́ ń da gbogbo ọmọ lé nígbà tí ń bọ̀ wá sílé ayé nù. fàbáwá yóò ha wí dání ọmọ tábàá rí tọ́ba sí ẹsẹ̀ gbé tọ́lọ́ ń sí ẹsẹ̀ àwọn Yahudi Yahudism àti pẹ̀lú ẹni báwọn bàbá àti ìyá rẹ̀ ní àfáwọ̀. àwọn yóò na sẹ̀rọ̀ nìyí àbẹ́yẹ tó ṣe wípé ọ̀nà tó ń gbà tí fi ń jọ́sìn fọlọ́run ọba rẹ̀ látàrí kíkọrin jíjó pípàtẹ́wọ́ ńbáni àti pé bàbá àtìyá rẹ̀ ní ẹ̀fà a ò yù má jìsà nìyí àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ètí bá ń bọgi tí ń bọ̀ pẹ̀ tí ń bọgi tí ń bọ̀ oòrùn bàbá àtìyá rẹ̀ àwọn ní akóbá àwọn ní asọ́ dẹ́ni tí ń bòkè Ìbàdàn tí ń bọ Yemọja tí ń bọ̀ Ọ̀ṣun Òṣogbo tí ń bọ̀ fá àwọn òbí rẹ̀ àwọn ní ẹ̀fà o yẹn pé àdámà bọ́lọ̀ ń ṣe dá ẹ̀dá ó dá lórí wípé al-i'tirafu bi khaliqi yóò gbà wípé ẹnìkan bẹ tí ń jẹ́ ọlọ́run ba ẹnìkan lòun ó sì máa sìn àdámọ́ ìyẹn pé nǹkan alákọ̀ọ́kọ́ nù nǹkan lẹ́ẹ̀kejì láti pàṣẹ làákàyè làákàyè tí nǹkan ọ̀bà tí ì kọlù irú làákàyè báwọn òun náà gbà wípé hadil makhluqat gbogbo àwọn ẹ̀dá yìí tí ń bẹ òkè ní ilẹ̀ ní sámà ní odò ní àwọn igi ni àwọn ẹyẹ ni èèyàn ẹranko àwọn màláíkà àwọn ìjànú yóò gbà kó gba àwọn ẹ̀dá pátápátá sáàbí kọ̀ha wọ̀lá ìkọ̀ha àwọn tí wọ́n ti kú àwọn tí wọ́n ti lọ àwọn tá à ń bẹ ní ìsìn àtàwọn tí wọ́n tún máa dé lẹ́yìn wa àà làákẹ́ ò máa sọ fún wa wípé lábúdàlàhà mìnkàólìkìn àwùjádàhà làákẹ́ ò máa sọ wípé àà ẹnìkan gbọ́dọ̀ wà tó jẹ́ pé ńlọ ṣe ẹ̀dá rẹ̀ àà nǹkan gbọ́dọ̀ wà gbóndúkú àti pé nǹkan láyọ̀m kinu àǹtú jìdá nafsa àbí nafsi ya èyàn ò lè dára rẹ̀ dá nǹkan ò lè dá nǹkan dá nǹkan ò lè dá mú ara rẹ̀ máa bẹ kódà wàlá yọ̀m kinu àǹtú jàdá sódìfàtàn àkànlé nìkan gbóndúkú kọ́kàn lálẹ́ wù bọ́bá lálẹ́ wù kí ló wù gángan kí ló sẹ́ni pé ẹnìkan bẹ tó ṣe wípé ńlọ́dá ẹ̀dá bíbẹ̀ bá kọ́ ẹ̀dá ò lè dá ara rẹ̀ dá. fi jẹ́ pé ọlọ́run bá subhanahu nínú suratu Tur ọlọ́run bá ń bèrè lọ́wọ́ àwọn ẹ̀dá so istifamu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe istifamu gángan o istifamu ń bẹ́ẹ̀ istifamu pé ẹ̀yin náà ti kẹ́yà àgbà pé bẹ́ẹ̀ ló ṣe rí ni nínú am khuliqu min shay'in am humul khaliqun am khalaqu samawati wal arda bal la yuqinun ọlọ́run ní am khuliqu min ghayri shay'in am humul khaliqun afáwa hawmadi nínú tafsiru wọn wọn ni báadà ni athbata allahu ta'ala anna risalata muhammadin haqqun wa annahu mursalun ilayhim min rabbihi lẹ́yìn tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ti ṣe àfimúlẹ̀ pé òjíṣẹ́ lọ́wọ́ bá òjíṣẹ́ tòótọ́ ní ànábì Muhammad ló jẹ́ àti pé fúnra ọlọ́run ọba ńlọrọrìn sáyé ṣẹ́ràn àhúnà ọlọ́run wá bẹ̀rẹ̀ àlàyé níbí yìí fi ìfúbà àti wujudihi ta'ala wọ́n fẹ́ máa fi ṣe àfúnmílẹ̀ pé ọba tí ń bẹ lòun ọlọ́run ọba ṣe wà ìfúbàtù wahdaniyati àti pé ọ̀kan ṣoṣo lòun ọlọ́run ọba àwọn èsè méjì wà qudratihil baligha bákan náà wọ́n fẹ́ yànnàná agbára ọlọ́run agbára rẹ̀ èyí tó dógóńgó èyí tó wáyàmí fakọ́ọ̀lá hona lọ́lọ́n fi aṣọ níbi pé awújìdù hom mingeri mojidin wọ́n sáàrin láyé sẹ́ni àkàtọ́ mi yín máa bẹ́ ẹ kàn lálẹ́ wò ẹ kàn jábọ́ láti sámà bẹ́ẹ̀ bá jábọ́ láti sámà tálẹ́ tó dáyín tẹ́ fi ń jábọ́ láti sámà o. wàbímọ anahu la yóò jáde ṣéun mingeri mojidin látàrí wípé kò rọrùn káwá sọ pé àwa rí nǹkan nǹkan sàǹbẹ ni àṣàrọ̀mọ ni àrí bàbá àrí yàtí ábí ọmọ nsàlàwẹ̀lẹ̀ wù ni ọ̀sán ọ̀sán wù jáde ni nǹkan kan náà ló wù jáde wa ma annahum ghayru qadirin ala khalqi àní látàrí pé ẹ̀dá ò lágbára láti dára rẹ̀ dá wala ala khalqi shay'in ẹ̀dá ò sì lè dá ẹ̀dá mi dá tó bá ti á rí báwọn fayakunu Allahu ta'ala huwa alladhi khalaqahum ajẹ́pọ̀lọ́ ọba tó da gbogbo ẹ̀dá nù wa awjadahum lọ́ba tó mú gbogbo ẹ̀dá máa bẹ ba'da an lam yakunu shay'a lẹ́yìn ìgbà tí wọn ò ti jẹ́ nǹkan ọlọ́run ló mọ dẹ̀ntì ń jẹ́ nínú tafsir al-muyassar àtafsir al-muyassar àfáà náà sọ bẹ́ẹ̀ pé àkólìkọ haulai al-mushrikun sáwọn òṣèbọ yìí tí wọn wá dá wọn mingeri khalikin lahum wa mujidun wọn dá wọn wọn kà sáré pé àwọn sáà ń bẹ̀lẹ̀ dání kò sẹ́ni ẹ̀ka tó dá wọn. amuhum humul khalikuna anfusahum àbáwọn ni a tẹ̀ dára wọn dá wàkílẹ̀ lẹ́ amrayni batilun wa mustahil wọn ò dára wọn dá wọn ò sì lè dá ẹ̀dá mi dá ọ̀rọ̀ kìíní kejì baatilun òtúbántẹ́ni òfoni asani mustahil etí ò ṣeé ṣe láéláé ni kárọ̀ ọmọ kámàrí bàbá rẹ̀ kámàrí nìkan tó bi kọ́kàn wàá lálẹ́ wò wàbí hàdà pẹ̀lú eléyìí yàtàáyánu anàlọ́ subuhánahu wàlẹ́dì kọ́lákọ̀ọ́hún àti pé ó ti á ṣe àdáyẹrí pé ọlọ́run ọba ọba àlékè ọlá ọlọ́run ọba Allah ńlọba tó dá ńlọba tó dá wọn nù o wa huwa wahdahu alladhi la tanbaghi al-ibadatu wa la tasluhu illa lahu ó nìkan lọ́ba tó ṣe wípé kò dá kò bójúmu kò lẹ́tọ̀ọ́ ká máa wá tún sin ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́n fi tún á tún á béèrè pé am khalaqu samawati wal arda bal la yuqinun yẹn ni pé ah sáwọn wọn yìí tá a ní wọn ọ̀sẹ̀ lọ́n tí wọn ọ̀sẹ̀ lọ́n sáwọn ní adásánmà àtìlẹ̀ ni alahada sunni alibadẹ́rìn lórí ojú pọ̀nà èyí tó jẹ́ àṣọ èyí tó ṣe pé ọrẹ wà ọgbọ̀ngbọ̀n jùlọ tọ́nà ọba subhanahu wa ta'ala tó fi dá gbogbo ẹ̀dá yìí sáwọn ní ọdá sámà ni bala yóò kinu wọn ò màmúdájú ìyá ọlọ́run ni bí wọ́n bá màmúdájú ìyá ọlọ́run ni wọn ìbá ti ṣẹbọ sọ́nà ọba wọn ìbá ti máa kọtí kún sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba ridwanullahi alayhim salawatullahi wa salamuhu alayhim ìyọnu ìkẹ́ ọlọ́run ǹjẹ́ níta ń gbìyànjú láti ṣe àlàyé ni wípé tabala nígbàgbọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun láti kọ́kọ́ nígbàgbọ́ wípé ọlọ́run ọba yìí ọba tí ń bẹ ni tó o bá nígbàgbọ́ pọ́lọ́run ọba ọba tí ń bẹ ni àjẹ́ pé ìmánì rẹ ó ti wọ́ ò nígbàgbọ́ kankan sọ́nù Abu Hanifata kọ́lọ̀ǹba nìkẹ́ bàbá kọ́lọ̀ǹkọ́ba nìkẹ́ àwọn kan tí wọ́n jẹ́ àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ pọ́lọ́run ọba ń bẹ wọ́n wá bá Abu Hanifa ńlẹ wọ́n ní mo ló ń ṣe wáàsí wọ́n lọ sọ pé Ọlọ́hun Ọba ń bẹ kí ni proof rẹ kí lè rí lórí pé Ọlọ́hun Ọba ọ̀ ń bẹ à Imam Abu Hanifa ní ẹ wo èmi ká ìrojú ń ráyè gbogbo ní tí tẹ̀ ń wíhùn torí pé ọ̀rọ̀ kan ó dé tí gbọ̀ mí nìsín ó sì ó ń da làákà ìmí ó ń da láàmú ó ní kí ni nǹkan ọ̀hún kábọ̀ yanjú rẹ̀ kó lè ráyè dáhùn tiwa ó ní nǹkan ọ̀hún ni wípé òròyìn kan lọ́mọ òkìkí kan lọ́kàn bá mi nìsín wọ́n ní ọkọ̀ ojú omi aramandaka wọn ló ti wà ní ojú odò báyìí o fúnra rẹ̀ ìní ọ̀kẹ́rù fúnra rẹ̀ ìní ọ̀mà la ibú omi ní ọ̀mà labẹ̀ kọjá ẹrù tí tó kó fúnra rẹ̀ tó bá ti dé ibùsọ̀ fúnra rẹ̀ náà ni ó tún jálẹ̀ ní lébùté létí omi lọ́n fúnra ẹni fúnra ẹni ọ̀kẹ́rù fúnra ẹni ọjà fúnra ẹni ọmọ adarí ara rẹ̀ wọ́n ní àá sẹ́lẹ̀yìn wa rọrùn sọ abala àká ìmù kọ́ ajẹ́pọ̀ ojú omi ní ọmọ àdá eléyìn ọ̀bá làákà ìmù fẹ́lẹ́yìn lọ́ni àhán sẹ́lẹ̀yìn ọ̀bá làákà yìí mu àti gbogbo ayé ìbò ṣe wáyé àti gbogbo ẹ̀dá tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ àti ẹranko àtẹyẹ odò ilẹ̀ òkè sógbó rẹ̀ tó wá bá làákà yìí mu ká sọ pé kò sẹ́ni àkà tó dáa pé fún rẹ̀ ló dára rẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jọ́nà lọ́hùn wọn ò sẹ́rí padà lọ láì gba ọlọ́run ọba gbọ́ subhanahu wa ta'ala níta fẹ́ fàyọ láàrin ni wípé tabala nígbàgbọ́ ọlọ́run ọba ń bẹ kí ni àwọn ẹ̀rí tó já nínú àwọn ẹ̀rí tó jámọ̀ pé ọlọ́run bá ń bẹ ìkíní bẹ̀ ni wípé àdámà bọ́lọ̀ ń ṣe dá ẹ̀dá ó ń tọ́ka wípé ẹnìkan ń bẹ tó ọlọ́run bá subhanahu wa ta'ala làákàyè wa yìí náà òun náà ń ṣe àfimúlẹ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí ń bẹ ní àpèjúwe rẹ̀ ńlá sì mú wá léètì ẹ̀gbọ́ tán kódà ìkànnì àwọn sàhábà ìyẹn Jubair ọmọ Mut'im kọ́lọ̀ ń kóbá ní yọnu sí i ó wá sí mọ́sálásí ó wá gbọ́ tí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ti ń ka suratu Tur ó ń kà á lọ fabalago hadhihi ayat ó wá débi àyà tí mo kà pé am khuliqu min ghayri shay'in am humul khaliqun am khalaqu samawati wal arda bal la yuqinun am indahum khaza'inu rabbika am humul musaytirun ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ̀ wọn lọ́wọ́ ni àbáwọn làwọn tó ṣe pé wọ́n ní kápá ni àwọn ni à ń jà àwọn èèyàn pa sáwọn ni à lórí ilẹ̀ sáwọn ni à dá sáwọn ni à dára wọn dá Jubair bọ́nà Mutaim onígbà tó ń gbọ́ ọ̀rọ̀ yìí wakana Jubair yawmaidhin mushrika ọ̀sẹ̀ bọ́ ni níjọ́ náà lọ́hùn ṣùgbọ́n gbà tó gbọ́ àyà yìí bá nàbí ṣe ń kà sẹ́yìn pẹ̀lú arúgbáwá ni yóò máa gbọ́ tó máa ti ọlọ́run bá ti ń wí ó ní káàdà qalbi an yatir nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ọkàn mi ó fẹ́ lè fò jáde látinú ìgbà àyà mi wa dhalika awwalu ma waqara al-iman fi qalbi eléyìí ò jẹ́ àsìkò àkọ́kọ́ nígbàtí ìmánì tó ṣe fẹ́ máa jókòó díẹ̀díẹ̀ sínú gbáyà mi Imam Bukhari ńlọgba ọ̀rọ̀ yìí ńlọgba wá níta afẹ́fà yọ láàrin ni wípé làákàyè gangan ó ń jẹ́rìí sí wípé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ni ńlọba tó dá ńlọba tó lè gbá làákàyè ń tọ́ka sí bákan náà àdámà bọ́lá ọba ṣe dẹ́dàá òun náà tó ń tọ́ka sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ẹni ń ṣe. wàá má dalalatu shar'i ìkànnù abẹ́lẹ́lẹ̀ kẹta nínú àwọn kan tí ń tọ́ka sí wípé àníṣe ọlọ́run ọba ọba tí ń bẹ ni ó ní shar'i ó ní ọ̀rọ̀ ọlọ́run ọba nínú tírà rẹ̀ tàbí nínú hadith anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbogbo rẹ̀ ó tọ́ka sí wípé ọlọ́run ọba ọba tí ń bẹ ni àwọn tíra tọ́lọ́run ọba tó ti sọ kalẹ̀ síwájú gbogbo ẹ̀ náà ó ń ṣe àfimúlẹ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ni àti pé àwọn tíra yìí tabawo ti ń bẹ nù rẹ̀ àwọn tí ó jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀dá oníbẹ̀ǹbẹ̀ eléyìí náà dalilun ala annaha min rabbin hakim ó ń tọ́ka sí pa àwọn tíra yìí o ọ wá látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ọ̀jọ̀gbọ́n ọba adẹ́dàá ọba tó nímọ̀ bí masọ́ọ̀lìhì kọ̀lìkìn nípa tí ó jẹ́ oore àtàǹfààní fún gbogbo àwọn ẹrúsìn rẹ̀ pátá gbogbo ntẹ́dà ń bò ká tà á sí lóore ayé àti tàlùkìámà gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ti jú a níwèé rẹ̀ nínú àwọn tírà èyí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala èyí tí ó sọ̀ kalẹ̀ yàtọ̀ sẹ́lẹ̀ yẹn ni pé yẹn jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí tó tó kàn ó ní dalalatul hissi ìfuramọ̀ yẹni pé àwọn ń tàn rí láyìíká wa gbogbo ẹ̀ náà ó ń tọ́ka sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba adẹ́dà ni àwọn ń tọ́ àgàn tá à ń fojú rí nínú ẹ̀ ni wípé nasma'u wa nushahidu ma nasma'u wa nushahidu min ijabati da'in wa gawthi al-makarubin àwọn tí a ké pọ́lọ́wọ́n nígbà tí a bẹ nínú ìnira ọlọ́run sì dá wọn lóhùn eléyìí náà ń tọ́ka sí wípé àà láìsí àní-àní ọba tí ń bẹ lọ́lọ́run ọba jẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn àwọn ànábì ọlọ́run ọba wọn a máa ké pọ̀ ọlọ́run ọba ọlọ́run sì ń dá wọn lóhùn àwọn mọ̀ọ́jìzáàt àwọn nǹkan ìmà lónìrànran léè tó sì pé ọlọ́run ọba subhanahu wa ta'ala léè tó sì pé ó fi máa ń ran àwọn òjíṣẹ́ rẹ̀ tí fi máa ń ràn wọ́n lọ́wọ́ eléyìí náà ń tọ́ka sí wípé láìsí àní-àní o ọlọ́run ọba ọba tí ń bẹ ni lápèjúwe ànábì Nuh aleyhi salatu wa salam ọlọ́run bá ń sọ nípa rẹ̀ pé wa Nuha idh nada min qablu fastajabna lahu ọlọ́run ní arántí ànábì Nuhu síwájú àwọn òjíṣẹ́ ètò tún wá lẹ́yìn rẹ̀ nígbà tó ké pe ọlọ́run ọba bó ṣe ń ké pe ọlọ́run ọba rẹ̀ fastajabna lahu bẹ́ẹ̀ lọ́run sì ń dá lóhùn ó ń já mọ̀ wípé ẹnìkan ń bẹ tí ń jẹ́ ọlọ́run ọba nínú gazatu Badir nígbà tí nǹkan tó le tó fọn lójú ànábì ké pe ọlọ́run ọba rẹ̀ ọlọ́run tí wọ́n máa létí ń bẹ̀ pé if tastaghithuna rabbakum ẹ rántí nígbà tẹ́ ń wá ìṣẹ́gun ìborí ọ̀tá tẹ́ ń tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba yín fastajaba lakum tọ́lọ́ ń sì dá yín ló. so dídá lóhùn tọ́lọ́ ń dá wọn lóhùn náà eléyìí náà ń tọ́ka sí wípé ọba tí ń bẹ lọ́lọ́run ọba ò ní í ṣe. nínú sọ́yìn Bukhari Anas bin anabi ń ṣe khutuba lọ́wọ́ ni ó dúró sẹ́nà ọ̀nà ní mọ́sálásí lọ́jọ́ jimá ó wá ń sọ pé ya Rasulullah eré ba a wá àsì lọ́mọ ń ṣe yìí ọjọ́ bá níbẹ̀ lọ́wọ́ ba kọ́ lọ́wọ́ bó rọ̀jò látàrí wípé halakal mal gbogbo dúkìá pátápátá ló ti parun tán wàjáàlì àyàl àwọn ìyàwó àtàwọn ọmọ àárín kankan fún ajẹmọ́ ebi ti ń pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé fàdíhàn láwàlánà bá níbẹ̀ lọ́wọ́ ba kọ́ lọ́wọ́ ba kọ́ rọ̀jò fún farọ́fà àyàdé yìí lànà ìbá gbọ́ rẹ̀ méjì ó gbé sókè báyìí lẹ́yìn tí ń bẹ lọ́wọ́n ọba fathar sahab ọlọ́wọ́n bá rọ̀jò fún wa ọlọ́wọ́n rọ̀jò fún wa kánà bí ọmọ ti ìwé délẹ̀ ni. Anas bin Malik ó ròyìn nípa bójú sánmà bó ṣe gbóná tó lásìkò bàtà níbi ìṣe kútùbà lọ́wọ́ bó ṣe agbọ́ sókè tọ̀ ọlọ́wọ́n bá rọ̀jò fún wa ọlọ́wọ́n rọ̀jò fún wa lójijì ó ń la kàn rí àwọn ẹ̀sùjò ni lójú sánmà ẹ̀sùjò yìí lágbára àfi bí àwọn òkè ńláńlá tí wọ́n gbégun orí ara wọn falam yazal alamimbari anabi ò tí ì sọ̀kalẹ̀ lam yanzil kò tí ì sọ̀kalẹ̀ láàyè lórí mímbàrí níbi tí ń ṣe kútúbà títí ń ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́ bá lóòjọ́ jimá hátàrọ̀ aitul matora, tí ó ti fi pé mo wá rí òjò mo rí omi òjò yàtàhádàrú alàlẹ̀ àyàtì lè tó bẹ̀rẹ̀ sí ni pé ọ̀nkán láti gbígbá yàrá níbi Muhammad tí ń dà sànàbí lára látàrí pé mọ́sálásí ń gbà náà kódà bí mọ́sálásí ṣe rí lásìkò tí a wà yìí òjò ìwà rọ̀ ǹjọ́ náà kódà ọjọ́ kejì kódà tí ìwà àdìjọ́ kẹjọ àníbi tó ń bá kútúbà lọ òjò yóò tún dá ní arákùnrin tó wá ń jẹjọun àbẹ́lòmíì lọ́ba tún dúró lẹ́nu ọ̀nà mọ́sálásí ó ní ya Rasulullah eré òjíṣẹ́ lọ́wọ́ ba tahaddamal bina ọ̀pọ̀lọpọ̀ ilé ńlọ ti dàwó lulẹ̀ wa garakal ọ̀pọ̀lọpọ̀ dúkìá wa ńlọ ti tẹ̀rì sínú omi tó bá rí bẹ́ẹ̀ fadàn Allah lana báni bẹ́ẹ̀ lọ́wọ́ bá òjò yìí tó àfẹ́ mọ́ farofa àyàdé yìí àná ìbá tún gbọ́ rẹ̀ méjì ó tún gbé sókè pẹ̀lú gbólóhùn pé Allahumma hawalaina wala halaina ìrẹ́ lọ́wọ́ bá òjò yìí má rọ̀ sórí ti amá má rọ̀ sáwọn ìletò àwọn abúlé ètò yìí àpò gbogbo àwọn abúlé bá nàbí ṣe ń dákọ̀ rẹ̀ bí ṣe ń náwó bí ṣe ń náwó ọ̀hún àwọn tí wọ́n wá ń bẹ̀ lẹ́yìn bí oṣù kan wọ́n lójú sí ń rọ ni wọ́n ní ọ̀dà níta afẹ́fẹ́ láàrin ni wípé jíjẹ́ pé tọ́lọ́wọ́ bá ń jẹ́ pé àwọn òjíṣẹ́ rẹ̀ ó ń jẹ́ àmọ̀ wípé ẹnìkan ń bẹ tó jẹ́ Ọlọ́run Ọba tó dá gbogbo ayé yìí látòkè tí ì délẹ̀ àtayé àti ntí ń bẹ nínú rẹ̀ Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala oníkan lọ́ba tó ṣe pé ó dáhùn. yàtọ̀ sílẹ̀ yẹn àwọn mọ̀ọ́jìzáàt àwọn nǹkan ìmọ̀ èyí tó ṣe pé kò lè tọwọ́ ẹ̀dá kankan ṣẹlẹ̀ bí ó ṣe ọwọ́ Ọlọ́run Ọba yẹn ni pé àwọn àṣẹṣe kan tí ń tọ̀dọ̀ àwọn òjíṣẹ́ náà bá ti ń tọ́ wọn wá léyìí tó ṣe pé ó kọjá òye ẹ̀dá ó kọjá iṣẹ́ ọwọ́ ẹ̀dá oníyàn náà ń tọ́ka sí pé àníṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ni lápèjúwe anabi musa aleyhi salatu wa salam ó ju ọ̀páwọ́ rẹ̀ ó jùlẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ òpìdán láyé tí wọ́n bẹ lásìkò ìgbà náà gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ní da ejò wọ́n di nǹkan oríṣiríṣi wọ́n di òjòlá wọ́n di sèbè mánámáná ejò ejò wa gánlẹ̀ bí òkè kódà ẹ̀rù kọ́ ba ànábì Mùsá gan aleyhi salatu wa salam ah, rẹ̀ mose ah, kíláàdé òjíṣẹ́ Ọlọ́run yẹn àwọn òjíṣẹ́ ọlọrun bá àwọn èèyàn bẹ̀rù pọ̀pọ́wọ́ tiẹ̀ náà jù ó ju yìí gbogbo àwọn ńláńlá kéékèèké bí òkè sì nígbà tán ó sì tún mú nǹkan ó tó di pọ̀pá padà eléyìí náà ń tọ́ka sí wípé àà eléyìí kọjá òye ẹ̀dá kódà àwọn òpinna àjọ náà lọ́rùn ẹnìkan kan ò wàásù ìmánì fún wọn ẹnìkan ò bá wọn sọ̀rọ̀ ọlọ́run fúnra wọn ni wọ́n sọ wípé fúnra wọn ìní àdàwù lẹ̀ wògodò tí wọ́n forí kalẹ̀ wípé amanna birọ́bì musa wa harun a àgbọ̀ náà ọlọ́run musa ọlọ́run mose àgbàgbọ́ ọlọ́run haruna àgbàgbọ́ ẹnìkan sọ fún wọn látàrí pé wọ́n wẹ̀ pé àà eléyìí pé ìyẹn á pidán láàrin ìlú kò sọ pidán mi mà wá tá a jọ pidán náà ni ọ̀pá àti ẹnìkan ló wá fi sa gbogbo ntọ́wà tá a dà á lẹ̀ ló wá fi sa jẹ so eléyìí náà ń tọ́ka sí wípé ẹnìkan bẹ tí ń jẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ni bí ọba máa bẹ ni àwọn aṣẹ́ tí ń tọwọ́ àwọn òjíṣẹ́ ṣẹlẹ̀ yìí kò ní máa tọwọ́ wọn kò ní tọwọ́ wọn ṣẹlẹ̀ àpèjúwe mi anabi musa náà bákan náà aleyhi salatu wa salam nígbà tí fíríàwọ̀ náà tí ń lé Mósè bọ̀ àtàwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n débi òkun àwọn ọmọ Ísírẹ́lì ní tọ́ ya Musa iná mọ̀dọ̀rọ̀kùn á ọwọ́ bà wá báyìí kó o ti mà kó o fi álẹ̀ kí Fẹ́ránù máa pa wá ńkọ̀ kan èjèèjì bí ṣe ń pa wá ó wá pa ogun arun báyìí lẹ́ẹ̀kan náà ànábì wa ànábì Musa sọ fún wa pé kálá ìnàmáyìn rọ́bì sayadin ọlọ́run bá mi bẹ pẹ̀lú mi yóò sàmìnà mi ọlọ́ni à Musa ọ̀ mọ̀ sí má pàtàkì ọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń fi náà ó dò ó fi náwó dọ lódò bá pín sọ́nà méjìlá ọgbẹ́ fúrú fúrú lọ́nà méjìlá níbi àwọn lẹ́gbẹ̀tún lẹ́gbẹ̀sì àsán omi ni wọ́n dàbí òkè ńláńlá àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kọjá lọ fíráwó náà òun náà débẹ̀ ti gbéraga ti gbéraga òun táwọn àtọwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà kọ́nu odò tán pátápátá tí ọ̀sẹ̀kẹ̀ nìkan mọ́ ọlọ́ni Mùsá àwọn táàrẹ̀ wọ́n ti bá fọ̀pá náà odò ó fọ̀pá náà odò odò yìí sì tún dí báyìí ni Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ òní ẹ̀ ṣe parun tí Ọlọ́run bá sì la Mùsá Mósè àti gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tí ń bẹ lẹ́yìn rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. iṣẹ́ yìí ó òye ẹ̀dá eléyìí náà ń tọ́ka sí wípé ẹnìkan bẹ tí ń jẹ́ Ọlọ́run bá Allah so yẹn wípé eléyìí náà tún ń tọ́ka sí pé àníṣe Ọlọ́run bá Subhanahu wa Ta'ala ọba tí ń bẹ ni láì ṣe àní-àní ẹnìkan náà lárúbáwò kò wọ́n bí léèrè wípé bóò ló sì mọ̀ pọ̀ lọ́wọ́ bá ń bẹ àà ó ní ìbéèrè jákujáku olè à ń béèrè bí mo sì mọ̀ pọ̀ lọ́wọ́ bá ń bẹ àà ó ní ẹ̀rí sámà tó tẹ́ lọ ni ẹ̀rí gbogbo lẹ̀ sámà àwọn àràwọ̀ oríṣiríṣi ọjọ́ sọ fún sámà ilẹ̀ tẹ́ lọ àwọn kan bẹ tó omi àwọn kan bẹ tó òkè tí ó àwọn nǹkan wọ̀nyí afala yadulala latiful khabir tí sí ọlọ́run ni ọba tó ọba tí ó fún wa nírò nípa bó a ṣe lólé ayé lọ́wọ́ bá ṣe ọba tó nímọ̀ nípa gbogbo ń tọ́pa pátápátá sí kò wá tọ́ka sí ni níta afẹ́fà yọ ní àtọ́tọ́ ni ni wípé tábà ń sọ nípa al-imanu pa àgbọ̀lọ́wọ̀n bá gbọ́ bó o láà ṣe ìgbàgbọ́ èkíní àgbọ̀lọ́wọ̀n bá gbọ́ pẹ̀lú ká nígbàgbọ́ pé ọba ti ń bẹ lọ́wọ́n bá nǹkan mẹ́rin ní ń tọ́ka sí pé ọlọ́wọ́n bá ń bẹ nǹkan àkọ́kọ́ àdámá nǹkan ẹlẹ́ẹ̀kejì làákàyè wa nǹkan ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ọlọ́wọ́n bá bọ́ọ̀lù àwọn tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ oúnjẹ àmọ̀ wípé ọlọ́wọ́n bá ń bẹ yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé àwọn tí ń ṣẹlẹ̀ táwa náà tá à ń fi ojú rí tó kọjá òye tó kọjá làákàyè tó kọjá iṣẹ́ ọmọ ànábì ádámà oúnjẹ àmọ̀ wípé a ẹnìkan ń bẹ tó tún lágbára jù tó tún ga ju gbogbo ẹ̀dá lọ òun náà ni Allah yàtọ̀ sílẹ̀ yẹn ni pé ọlọ́run bá ń sọ tíra rẹ̀ pé òun ló ń dá wa òun ló ń ni wa òun ló ń láyé àti ní tí ń bẹ́nu rẹ̀ láti gbọ́ ọlọ́run ti ń wí ààrẹ nìkan tí ó wà á takọ ọlọ́run pé ah shut up dákẹ́ wọ́kọ́ lélẹ́yìí ìmọ̀lélẹ́yìí wọ́kọ́ lélẹ́yìí ìmọ̀lélẹ́yìí eléyìí náà ń tọ́ka sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ni wa fi kulli shay'in lahu aya tadullu ala annahu wahidun subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.